wọ́n ṣe àlàyé fún wa nípa nǹkan kan tọrọ mọ́ ìtẹ̀mí lọ́kọláya tó sì ní í ṣe pẹ̀lú ìbúra. قلن للذين يولون يؤلون من نسائهم تربص أربعة أشهر ọ̀tọ̀ sí àwọn ẹni tó búra wípé àwọn òtún ní báyàwó àwọn lòpọ̀ mọ́ pé kí wọ́n dúró fóṣù mẹ́rin àfún wọn àgbà wọn láyè títí oṣù mẹ́rin kí ẹ bá sọ pé òun ní bá ìyàwó ńlá jọ ṣe mọ́ ìgbàláyè tọ́lọ́ wọn bá fún un àbí oṣù mẹ́rin. ọlọ́ni fẹ́ ẹ̀ẹ́nsẹ́ ó fẹ́ iná lọ́hàn fún rọ̀hìn. ṣé wọ́n á padà sódà àwọn ìyàwó wọn tí wọ́n tún padà bá wọn ní ìbálòpọ̀ kí náà ti búra pa ní ṣe máa tọ́ aláforíjì lọ́lọ́ oníkẹ́yìn. nínú àyà kẹtàdínlọ́gbọ̀n lẹ́yìn ọgọ́rùn-ún méjì ọlọ́run ni wà iná ẹ̀dámù bọ̀dà ọkọ̀fẹ́ iná wàhà sẹ̀mí ọ̀nàrí. ṣùgbọ́n ní wọ́n pin inú pé kíkọ́ làwọn padà kọ àwọn ìyàwó yìí sílẹ̀ tí wọ́n sì kọ́ wọ́n sílẹ̀. olùgbọ́ olùmọ̀ni ọlọ́run ọba ní ìtọ́dájú. Aya yìí ń sọ̀láyé ohun tó a si sí al-ila nínú sharia Islam. Al-ila nínú fiqh al-islami tó máa ń wá ní abẹ́ bábù talaq. kíkọ obìnrin sílẹ̀ abẹ́rẹ́ ní ìlà òsì máa ń wá ọ̀farajọ kíkọ obìnrin sílẹ̀ ní agbọn pé èèyàn gbóra fóun ní báyàwó àti fóun ní torí rẹ̀ ni wọ́n ti máa sọ nítọ́jẹ mọ́ àlìlá ní abẹ́ bábù tọ́lá àbí kìtà bábù tọ́lá. ọ̀tọ̀ láàjà ọ̀tọ̀ sì ni abúra máa ní bá ìyàwó alájọṣepọ̀. ẹlòmíì wọn àti ìyàwó rẹ̀ jọjà ìgbà tí wọ́n wá jà ìjà yẹn ó tó sùn mẹ́rin ó ju oṣù mẹ́rin lọ. ìgbà tí ọlọ́run bá má tún ṣe wá oṣù mẹ́rin àbójú oṣù mẹ́rin lọ. apá kan nínú àwọn èèyàn lè máa sọ fọ́kọ ìyàwó ó lè dá ìyàwó rẹ̀ padà báwọn àti oṣù mẹ́rin àbí oṣù mẹ́rin lọ akẹ́tún igi so àwọn ọmọ wa béèrè pé báyìí báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ o ó sì ti lé lóṣù mẹ́rin ǹjẹ́ táwọn bá dá ìyàwó yẹn padà àwọn ó tún igi so níbí àbáwọn ò tún kò sí dájá ìgbé alákọ̀ọ́kọ́ ìjà tẹ̀yìn jà ìjà ìgbé alákọ̀ọ́kọ́ bí wọ́n sọ ọdún méjì tẹ̀ǹtẹ̀ ń jà tẹ̀fẹ́ rí mi ara yín láti kò pé kí ìyàwó mẹ́jẹ yàwó ẹ̀ kò pé kí ọ̀nà mẹ́jọ kọ́ rẹ̀ nínú ìdáwà mọ̀ tí ìsòfin ọlọ́run ṣùgbọ́n. bí ọkọ àtìyàwó bá ti lè dènà síra wọn sí bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ yẹn ò máa bàjẹ́ sí. ẹ̀rí kọ́ bá ń dágbé tíyàwó ń dágbé àjọṣepọ̀ yẹn ò ní nípa bí kí gbójú kan náà lọ́fàá ló fi jẹ́ pé ìyá yẹn ọba àpọ̀ ju bẹ́ẹ̀ lọ lópin ìgbà tí ọkọ ọba ti fèsì sọ pé òun kọ́ ọ lẹ̀ ìyàwó rẹ̀ náà tẹ́lẹ̀ wọn kú sórí kí wọ́n bára wọn jà náà ni ṣùgbọ́n kọ́ òun kọ́ ọ lẹ̀ ìkíní kejì ń ó jogún ẹnì kejì rẹ̀ òun lọ́wọ́ á mọ ẹni tó kú òun pé àìbá tá a bá tẹ̀ pé ọlọ́run dẹ́mi padà sókùú la tọ́wá rí i pé ẹni tí wọ́n ti ẹjọ́ kú lórí fáwọn ọ̀gbà tara àwọn má ni wọ́n máa tún fún nínú ogún yìí ọlọ́mọ bí ó dùn bí ò ní dùn kọ̀ọ̀kan wa nígbà tó ti pé ìgbà tí yóò fi kú ìwọ̀n ọ̀kọ́ra wọn lẹ ẹni tó ṣẹ́kù láyé òjòkó ẹni tó ti kú ìgbà tí wọ́n ti mọ̀ pọ̀ ọ̀fẹ́ mọ́ ó ti kọ́ lẹ̀ nítorí ọmọ kọ́ lẹ̀ ìyàwó rẹ̀ náà eléyìí yàtọ̀ sí al-ila al-ila kan náà ni pé èèyàn fọlọ́run ọba búra ká fọlọ́run ọba wa búra wípé àtún ní súnmọ́bìnrin wa mọ́ eléyìí ni wọ́n ń pè ní al tẹ́lẹ̀ máa ti fọlọ́run ọba búra wọn ò ní súnmọ́ obìnrin ọmọ ó ti ṣe ti à ń pè ní àlìyílá àlìyílá òye òfin rọ̀ ọmọ nínú ṣẹ̀ríà ọlọ́run bá wa ọlọ́run náà gbà wọ́n láàyè fún ọdún fóṣù mẹ́rin òfin tọ́lọ́run nínú Islam ṣùgbọ́n Abdullahi bin Abbas radiyallahu anhu wọ́n ní ìlàwù ní ayé jahiliya wọ́n ní ọdún kan ni o àbọ̀dún méjì àbí jù bẹ́ẹ̀ lọ yẹn kí tọ́ba ti tọ́ba búra kó nígbàyàwó rẹ̀ lò pọ̀ mọ́ olùsọdún ọdún kan ọdún méjì àbí jù bẹ́ẹ̀ lọ láyé jahiliya ṣùgbọ́n nínú Islam oṣù mẹ́rin péré torí kọ́ máa kó nira bá ìyàwó yóò máa wá bẹ nílé rẹ níbẹ̀ pé ìyàwó ni wàlẹ̀ ìtẹ̀kẹ́dẹ́ lè kẹ́kẹ́ àkókò tí wọ́n á ní jẹ́ àwọn olódodo bọ́ọ̀ bá fẹ́ kẹfẹ́ pẹ̀lú dáadáa tó o bá sì ní fẹ́ ma yọ máa lọ́ọ̀rẹ́ mọ́nà àbúrò máa fi àjẹ́ ní ẹlẹ́ni níta àwọn ọjà ìlíyà gbà lérò pẹ̀lú ìlà síwájú kẹsì islam ó tó dé òun náà ní pé káwọn fara ní obìnrin káwọn fara ní nígbà tóbìnrin bá ṣe àìdá sí wọn tóbìnrin bá ṣe àìdá sọ́kọ wọ́n wá gbèrò láti fara ní wọ́n wá búra páwọn ò ní súnmọ́ ọmọ fọ́dún kan omi ò búra pé fọdún méjì omi ìlẹ̀ gbé fọdún mẹ́ta ṣùgbọ́n òfin ẹ̀sìn Islam ó dá àwọn èèyàn dúró sórí oṣù mẹ́rin péré tọ́lọ́wọ́n bá ti gbà fún wa pípé kí wọ́n ṣe ìlà. téèyàn bá wá fi ọlọ́run ọba búra nígbà wọn tún ní súnmọ́ ìyàwó tó máa ṣùgbọ́n fúnjọ́ mẹ́ta tóṣù kan tóṣù méjì tóṣù mẹ́ta àbọ̀ kéde ìlàwọ̀ wọn pè ní ṣẹ̀ríà Islam ìyẹn ni pé tó bá kéré sóṣù mẹ́rin kéde ìlà á pè wọ́n lọ́ọ́ mọ́ àwọn òfin tó rọ̀ ìlà kò ní rọ̀ mọ́ ní tí wọ́n wí ni. taláwì kó ṣe ìlàwù dápẹ́ ní múrí òun náà lẹni tó ṣe pé ó fi Allahul Azim ó fi búra lórí pọ́ùn tó ní báyàwó lòpọ̀ mọ́ oṣù mẹ́rin oṣù márùn oṣù mẹ́fà ṣùgbọ́n márùn mẹ́fà òwò ara rẹ̀ oṣù mẹ́rin péré làwọn oṣù dájọ́ wọn. ẹni pé tó bá dín sóṣù mẹ́rin kìí ṣe ìlà. anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà ṣe ìlà ó sì kọ ìyá ọkọ ọlẹ nínú àwọn ìyàwó nítorí fa tẹ́lẹ̀ fi bu wa kó nǹkan alára ò ní súnmọ́ apá kan nínú àwọn obìnrin ma àbáwọn òun náà ni títọrọ táwọn ìyàwó rẹ̀ tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí wọ́n máa ná owó láwọn lórí ètò tí bá ànábì ò ní bá ànábì ni wọ́ àwọn èèyàn ti mọ àwọn sí ìyàwó ànábì àwọn wa ń gbégbé ìyàwó tálákà torí rẹ̀ àwọn fẹ́ máa jẹ ìgbádùn irú tìyàwó ànábì sallallahu alaihi wasallam. ètò túmọ̀ sí pé èyí obìnrin ìwòyí nìkan lọ yọwọ́ sáfù àwọn tànà dáa gbòbí náà lòbí ń jẹ́ láti dọ́tọ́ lọ sí tọkùn àtòbí ìyàwó ànábì sọlá àlùsọlù ẹ̀yin tó ń ṣàgbéga fún yín débi pé ó ṣe yín ní ìyá ńlá gbogbo olùwàgbọ́ òdodo gbogbo bá rí yín gbọ́dọ̀ fún yín lé torí ìyá rẹ̀ kò bá àjọ ọmọ pínrín-pín lànà fífẹ́ yàwó sẹ́fẹ́ àní ìlọ́jẹ́ fún gbogbo olùwàgbọ́ òdodo. ẹ dákun pé ètò àbí òtò tó lágbèéga ṣùgbọ́n gbà tí ìwà tá a wí dé irú ètò gbìyànjú lè má wù. wọ́n ní ọyọ máa náwó lọ́la lórí jọ pọ̀ àánà fẹ́ gbádùn kó ah, lànà fífẹ́ mu wa sallallahu alaihi wasallam tọ́lọ́ ó fún lẹ́gbàgbà láàrin kọ́ jẹ́ ọba ànábì ọba àti kọ́ jẹ́ ànábì tálákà subhanallah ẹnìkan ní wa ní tí wọ́n máa sọ ọlọ́kan rẹ̀ kíkún tiẹ̀ tètè bí ó bẹ́ẹ̀ ọlọ́run ìbí wọ̀ kíkún tètè bí ó bẹ́ẹ̀ pé mùsùlùmí ọba àbí mùsùlùmí tálákà èwo kì í máa ń ta àwọn jẹkúrẹ́ bí ọba ọba tọ́lọ́mbà fi hàn jọba pé góòlù ló ń tẹ̀ mọ́lẹ̀ góòlù ló kún gbogbo lé góòlù ló ń ná lówó àbá ìwé ló mú mùsùlùmí ọba subhanallah ó lè ti wá pẹ́pẹ́pẹ́ o nínú gbádùn kó tó wá mọ̀ pé sọ́ọ̀rùn náà sì dùn kì í ṣe ní ìsinmi ọ̀sọ̀ pé tọ́ọ̀rùn ọba dùn òfurufú ọ̀jẹ̀ mùsùlùmí ọba yóò kọ́kọ́ gba èyí tó dùn ná. anabi sọlá sọlá ṣe pé àwọn fara mọ́kà wọn jẹ́ anabi tálákà láàyè lánàá lọ́kọ̀. náà nìyá ńlá wa Aisha ọlọ́nkọ yọnu sí wọn wọn làwọn máa soso kan oṣù méjì nílẹ̀ anabi sọlá sọlá táwọn ìsáná pé asana ó túmọ̀ sí pé ẹ̀dáná àtàná ó túmọ̀ sí pé tọ́ la hawla wala quwwata illa billah ebi a máa pa anabi wa muhammad sallallahu alaihi wasallam débi pé anabi máa sòkúta máa pọ̀ nítorí gbà tí ìfun àti ibi tá à ń jẹun sí tọba rárá sọ́ọ̀lẹ̀ ìwọ̀nba lè bí ọ̀pọ̀ ọmọ bàtà bá ti fún pátá dé ìwọ̀nba ní ọ̀pọ̀ ariwo ebi subhanallah ẹ wà wá ní àwẹ̀ twenty four hours how many hours tó tó twelve náà zero rẹ̀ dáadáa twelve báwo ah, five to seven ten hours fa ojú ẹ lọ gbẹ̀hán yọ gbẹ̀hán ọ ni tí ọmọ bínú bí gbàdúrà jẹun sùn subhanallah oṣù méjì kò sí pàǹdánù ibi ọ̀gbọ́n tí ìpẹ́ nìkan nu adé ti pé kó so kó tiẹ̀ so gbanúmọ́nú ambọ̀tìbọ̀ ti pé ó fòkúta fún anabi wa nù sallallahu alaihi wasallam kò yí sábùkù fún anabi sallallahu alaihi wasallam tó wú anabi ẹ̀yin ti mà sáàdì àdéhùn tó lọ́n ti fún anabi sallallahu alaihi wasallam kò sí ẹnìkan tí kò rẹ̀ tó ká anabi lálẹ́ jẹ̀ náà sallallahu alaihi wasallam ẹ̀yin ti mà wípé gbogbo ilé ayé ìkéré sí ntẹ́ni tí ọ̀tá lágbàjù lálẹ́dẹ́nà òní àbí òye wa tàbá ń sọ̀rọ̀ ẹni tí ọ̀gá jù lálẹ́dẹ́nà ńkọ́ subhanallah torí délé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn náà wàá fi gbà kan yára ẹ̀rù tí wọ́n ń sọ Sahih Muslim ìgbè tọ́ ẹ máa ná owó lé wa lórí tí ó pọ̀ á lè sàfaradà ẹ máa tẹ̀sí àwọn náà bá wa yarí kìí ṣe nǹkan tún o nítorí pé wà lọ fẹ́ àwọn tó ti rí sẹ́ tí mo sàfaradà kìí ṣe sàfaradà kankan irọ́ náà ló máa ń pọ̀ lábẹ́ àfaradà irọ́ gidi ìyá burúkú ní jẹ̀yẹ̀ obìnrin mi ń lé ọkọ rẹ̀ ń lé bàbá ìyàwó rẹ̀ o ìyá burúkú ní jẹ̀yà rẹ̀ tí wọ́n tún mú mí sí tí wọ́n sì ké àmọ́ tó ń bá ti wá délé tiẹ̀ tó ń gbìyànjú báwo kó o ti lágbára mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìgbádùn táwọn fáwọn ìyàwó wa lọ́ọ̀dẹ wa mọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò rí lọ́ọ̀dẹ bàbá wa bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ wọ́n wá ibẹ̀ ṣùgbọ́n gbàdúrà tó gbé àdámá. tọ́lọ̀ ti dá mọ́bìnrin ni kí wọ́n ànábì sọ̀rọ̀ àdúrà náà sọ gbígbó lọ́pọ̀ jù nù náà nígbà wo náà wò nígbà tọ́lọ̀ ń gbé ànábì lọ sókè sọ̀rọ̀ àdúrà àwọn obìnrin kan wá pé ah, kí ló fà á ìrẹ́ ànábì sọ̀rọ̀ àdúrà tó jẹ́ pé àwa la pọ̀ jù nù náà wọ́n agboolé tẹ̀gbé àwọn obìnrin èpè ọmọ táwọn bá ti tẹ̀ nǹkan oṣù dànù ọmọ òfò ọmọ akínní kan ọmọ akínní wọ́n ní dáa fún ọkọ ní kí wọ́n á lò ọ̀dà dànù báyìí ajá tó ti fi gbogbo ẹ̀ lé mẹ́tì fífi náírà lọ wọ́n ti wá sí àwọn èpè kanṣukanṣu so eléyìí fi hàn wá pípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yìí èpè pọ̀ sábàbí àkọ́kọ́ nù ẹ̀wọ̀n amóbìnrin náà wá sí èsì pé kódà bó pé kódà bó jẹ́ pé alùsùnà kan ní ẹ kíní ẹ ẹ àbíkọ́ nǹkan sàn ẹ ti máa fòwú dí wọn lẹ́nu ẹ ti máa bàtọ́ dí wọn lẹ́nu wípé àkájẹ́ ah, ń tú subhanallah ẹlẹ́ẹ̀kejì anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ ní yẹ fóònù wọn máa dá ìgbàgbọ́ ẹnìkan á bí anabi sọlá àṣìlá léèrè ni wọn pé ah, tí wọn máa ń sá ìgbàgbọ́ sọlọ ni anabi ní rárá o yẹ fúrú nà láṣìír wọn máa ń sá ìmórí sọkọ. anabi sọlá àṣìlá tó là wọn ní wọn sọdún mẹ́wàá tó ń fi ṣe dáadáa sẹnìkan wọn níjọ tó bá ra ìdá lára rẹ yọ sọ pé kí ni kí ló ń kí ló rí tó jẹ sí fòrí wọ́n lásán tó ọjà kankan tó dára bẹ́ẹ̀ wo ò sì lè gbé láì fẹ́ yàwó sá o lè bímọ láì níyàwó sá o ti sùúrù àti sùúrù torí ẹ ìgbà tí ọba wọn á dé pọ kọ́kọ́ fẹ́ yàwó ò ń gbìyànjú o lẹ́kí bá ó ti jẹran adìẹ káyìn lé bàbá rẹ̀ ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kọ̀ mọ̀ nígbà tó tó apẹ́rín sí ni ìwọ kún mọ́ alhamdulilayi ò ń gbìyànjú ìjọ adìẹ ìjọ ẹja ìjọ ẹran ẹ̀ sáà ti jẹun kẹ́ẹ̀kì p ọmọ jẹrí lọba tuntun wa rí pé òun á rí iṣẹ́ báyìí ló ń gbìyànjú o òun á níṣẹ́ yóò wá fẹsù kẹ ẹ máa pa ewúrẹ́ lójoojúmọ́ lágbára ìgbà náà o ojú wo làwọn yóò fi máa wo ìyàwó kan tún ọmọ níjà kan ẹ ọmọ àwọn ọmọ lọ́dọ̀ gbogbo ń dágbára rẹ ọ̀ka ní ọ̀nà ni ọ̀dà wọlé àbí kò ṣe sùúrù wọ́n pin ànábì sọlá àṣọlá lẹ́nu níbi bá ànábì ṣe ìlà òkú ẹ̀jẹ̀ ẹ̀sùnmọ́ ẹ̀mọ́ ojú tọ́ ẹsẹ̀ ta inú kẹta mú mi àbí kẹta rẹ̀ ní bàbá yín. láàyè náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ nígbà tí kálukú wọn bá ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ pé ah, à wọ ànábì láti ta ilé wa bá wò ṣé òfin tó bá gbó tó bá ti ṣe ọ́dà bọ̀ bàbá rẹ̀ hìn ẹ tún padà dé mi o kọ yóò mi o àbùkù lọ́ọ̀kàn àbùkù tó kọ lẹ́tà sí lọ́ọ̀gbà torí di eléyìí bákan náà wọ́n ní ndófà sábà bí mi ndófà sànàbí sallallahu alaihi ṣe ìlà wọ́n náà ní pé Zainab ọ̀kan nù ìyàwó anabi bùn lẹ́bùn ọkọ̀ wọn ni lọ́fà anabi sallallahu alaihi wasallam fi bínú ó sì wá sí ìlà gbogbo àwọn obìnrin rẹ̀ pé òun pa wọn sí ebi bí ni máa jẹ àtúnṣe sọ. gbogbo irú ẹ̀ tó sọ́kè tó bá kọ obìnrin lẹ̀ á fọ̀kọ̀ lẹ̀ irú ẹ̀ náà ló lè ṣe ìlà láì pé ìlà ò ṣẹlẹ̀ torí ẹ̀ bàmàlúwàbí tó bá sọ yìí pé òun ò tún ní báyàwó òun lájọṣepọ̀ mọ́ ó ti ṣe oṣù mẹ́rin kọ́lọ́ bákan náà ẹrú ó ní abá lòun ọ̀báyàwó òun ti pọ̀ mọ́ oṣù mẹ́rin ìlà òun bákan náà ẹni tó mu tí yó ti ń hún ríra látàrí kó mu dé ó mu kó mu. ona wa ni ẹ ọ̀ọ́dà ọdún kwari ń sọ̀rọ̀ osu oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin òun tún ní súnmọ́ obìnrin mọ́ ìlà o. dèdèrìn ń kọ́ dèdèrìn tí ọ̀gbọ́n tó náà bá lọ sí tí wọn òun náà bọ́ba ṣe ilá òmù tó kùn ìgbà tó bá kó ti bàlágà tí èdè ṣe wèrè. àkàrùnkùn wa ẹnìkan wọ́n ti tẹ̀ lọ́dà ọkùnrin ni wọ́n ti fọ́ ẹ̀kún rẹ̀ dànù. òun náà wá ló ṣe ilá ìlà òun náà kọlọ́wọ́n ní báyàwó ló pọ̀ fún mẹ́rin ìlà òun tó kùn ìgbà tí ò bá jẹ́ ní sáà ti gé abẹ́rẹ́ tó bá jẹ́ màjúkún bàjẹ́ ẹ̀dá ti gé lábẹ́ tí ẹ̀ bá lò pọ̀ kí ló fi bá lò pọ̀ tó yé torí màjúkúbù òní tí ó fi bóbin lò pọ̀ tọ́ba wa sọ pé òun ní bá lò pọ̀ nígbà tí kàńtàn ara rẹ̀ jẹ́ àbí òye nígbà tí kàńtàn ara rẹ̀ jẹ́. tọ́ ti gbó ó ti gbó gidigidi níbi tí ẹnì kan tẹ̀lé ronú lọ sí ti gbèrú bàbá yẹn ó lè tún lẹ́mìí fún ọmọbìnrin ṣe nǹkan kan tọ́nà bá ní oṣù mẹ́rin mo fún ntí ẹ̀ ní súnmọ́ yín má ìlà ọ̀nà tó pin ìgbà tí ẹ̀mí bá ṣẹ́kù lára rẹ̀ tẹ́mẹ̀yàn lónà tẹ́mi bá ṣẹ́kù lára ìlà náà. alimami shafi'i rahimahullah ta'ala wọn lẹ́yìn tí wọ́n ti gé ní ìdí ọ̀pìn àti géèjì rẹ̀ okù kínkínní tí o lè bóbin lò pọ̀ ọwọ́ àṣẹ ìlà òkùnkùn ní báyàwó lò pọ̀ tẹ́lẹ̀ náà à wọ́n sànù wa ẹ̀ ń fọ́ máa lọ́pọ̀ ẹ̀ ń fẹ́ yàwó gbogbo ẹ̀ ló léwu fa àbí ẹ̀yẹ wa gbogbo ẹ̀ ló léwu àwọn nǹkan kan bẹ tí ò sí máa béèrè kéèyàn tó fọmọ lọ́kọ tó sì ṣe é ṣe kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá fọmọ lọ́kọ àti wá gbọ́ fi ọkọ ìyàwó wọ́n ti gédi rẹ̀ lọ kú láti ṣe kóòtù tẹ́ bá ti rojọ́ lákòókò kúrò ẹnu ká pé ẹni tí ọkàn kọjá dé. nísìnyí àti ẹ̀ bá wá bá yín tó lóun fẹ́ẹ́ fẹ́ẹ́ yà wọ́n bẹ́ẹ̀ máa bí léèrè. bó làwọn rẹ wá ta ni ó béèrè ó béèrè bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ nù àwọn èèyàn ẹni tó ịdị pé ìdí ti gé ó sì ń bẹ́ẹ̀ nù àwọn obìnrin èyí tó ṣe pé ìdí kò scientific islami ọ̀wádìí ìmọ̀ àgbọ́yé sẹ̀ríà kò sí ti ọ̀wádìí. tẹ̀lé bá rán bẹ́yàwó wọ́n ní ìsinsìnyí ìyàwó pétọ̀ aríire ẹ wọn àmọ́ pàṣọ di lẹ́nu pé mẹ́jà yọ gbọ́ mẹ́jà yọ gbọ́ kí ni wọ́n yà gbọ́. bí obìnrin kan ní ẹ tọ́wọ́ bá nàbì sallallahu alaihi wasallam. ọlọ́kọ̀ òun kan nípa ẹ̀sìn ẹ̀mí ọlọ́run ni a máa sin lọ́n ṣùgbọ́n òun kórìíra bóun padà di Islam kíní báyìí lọ ọba kaso ọba kíní rẹ̀ báyìí lọ nítorí pé bọ́lọ̀ bá dójú ẹ̀ sọ̀rọ̀ náà báyìí nítorí fún ọ sọdá kí ọ dà padà ọlọ́run ọdà padà wọ́n sì ń kọ́ dà padà lẹ́yìn ẹ̀jẹ̀ kólọ̀ fẹ́ fẹ́ lọ́rùn ara rẹ̀ so kókó ńlọ níjọ́ tí ó sì rẹ̀ padà kálá òjò ìyàwó ẹ̀ torí de ni wọn ń pè lẹ́yìn lédè lárúbáwá tó bá jẹ́ pé ẹni tí abẹ́ rẹ̀ ti wà ń gígé tó kù kínkínní tó náà bá lòun ní báyàwó lòpọ̀ náà gbọ́dọ̀ bá ti bá lòpọ̀ tẹ́lẹ̀. àfọ́dù ni ó lòun ò ní wo tẹ́ ń wo yun tẹ́ ń fi rẹ́rìn èmi ò ní wò tí ẹ̀ wo kí ni ó fi wò kí ló ní tí ó fi wò kò sí. sọ nítorí délé bẹ́ẹ̀ náà mọ̀jú bó bò àyè má mi ṣe àfẹ́ rahmatulah wọn ní tí mọ̀jìbò tó bá sọ tó nà bá búra òun ní báyàwó lò ìlà ò nínú ìgbàwọ̀ ọ̀rọ̀ kan wọ́n ní kèsè ìlà ètò tó fi sọ pé kèsè ìlà ò yẹn lọ̀rọ̀ àmọ́ pé ìlà ò ní ìlà ò ní bá ò ẹni tí ò ní kẹkẹ tó fi lè bóbin lò pọ̀ kí wọ́n ìlà ò rẹ̀. alìlẹ́ alóníṣe pẹ̀lú búra irú ìbúra wo lèyìn ó ṣe tí ìyàwó rẹ̀ tọ́sọ fún pòun ní súnmọ́nà fóṣù mẹ́rin tàbí kóso ìlà apá kan nínú àwọn olùmọ́ni àfikọ́jẹ́ pé Allahul Azim nìkan ló fi búra inú tó máa jẹ́ al tí ìbá ti ṣe ọlọ́run ọba tó dá wa ló fi búra nǹkan mi ti búra àní pé n tó ṣe ní kíni alìlà kí ló dé wọn nítorí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn ni man kana halifan falyahlif billahi aw liyasmut gbogbo ẹni tó bá jẹ kó fẹ́ búra ni ọlọ́run ọba ni kó fi búra àbí kó gbẹ̀yìn lọ ọlọ́run ọba ni kó fi búra àbí kó gbẹ̀yìn lọ eléyìí. ìní ọrụ apákan nínú àwọn olùmọ̀. sàábì ibn Abbas ọlọ́pàá yọnu sí òun àti bàbá rẹ̀ ó ní gbogbo búra ọba àti ìtọ́tọ́ kó àti ìdí ọ̀tọ̀ tó bá yẹ pé náà lèèyàn ṣe tó fi tara yìí ṣe tó lò tó fi dédé rìsọ́ọ̀tì báyìí abdullahi bin abbas ọbí ọlọ́ọ̀bù àdúrà sọ. eléyìí náà lọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ púpọ̀ búra ìtọ́já sí ni ká máa wò kìí ṣe ń tàbí búra yẹn. ṣùgbọ́n èyí ọyẹ ká lò lọ́nà lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn pé kí n fọlọ́ǹbùra ni tí ìbá ti fọlọ́ǹbùra àgbà nítorí ká má bàa sílẹ̀kùn tí ọ̀dà kọ̀tọ́ kí n fi nǹkan mìíràn yàtọ̀ sọlọ́ǹbùra ṣùgbọ́n náà ọba tó dá wa kò sí tí ò lè fi bùra tóró ńlọ dá wa ṣùgbọ́n òwò ọtọ́ lọ ń dá ọ̀gbọ́dọ̀ fi nǹkan mìíràn yàtọ̀ sọlọ́ǹbùra tán tí ẹ bá ní wàláhì ò ní báyàwó ń lò oṣù mẹ́rin insha allah. ọ̀nà pé insha allah tó fi kún un ṣé ìlàwọ̀ náà ni àbí ètò ìlàwọ̀ nígbà tó ti ní insha allah tọ́lọ̀ ń bá fẹ́. àwọn olùmọ́ni ìlà o apá kan ni wọ́n sọ pé ìlà o ṣùgbọ́n tó bá ti bá lò pọ̀ kò ní ṣe kàfàrà nítorí inṣàlá ọ̀tọ̀ kí ló mú aṣọ pé kò ní ṣe kàfàrà ìbúra tó ṣe torí kó ti sọ pé inṣàlá ẹ bí wà náà ni tó fẹ́ búra kó o ní ṣe nǹkan àbó ṣe nǹkan tó bá ti sọ insha Allah bó o bá ṣe o ní ṣe kàfàrà tó bá ní máa gbọ́ létí mẹ́ta lónìí insha Allah wallahi máa gbọ́ létí mẹ́ta lónìí insha Allah wallahi tọ́ra wò ọgbọ́dọ̀ gba létí insha Allah o ó túmọ̀ sí pé tó o bá gba létí o ní tán lópin ìgbà tó ṣe pé ìgbà tó sọ insha Allah. o ò jẹ́ kí àlàfo ọbẹ̀ láàrin ìfúra rẹ̀ àti inṣàlá. àmọ́ sọ pé wallahi máa gbọ́ létí mẹ́ta lónìí ọsọ làgbo mẹ́rin ọwọ́ àdàgbo mẹ́fà rọ̀lẹ́ wa sọ pé inṣàlá ọgbọ́dọ̀ gbà náà ní bọ́ọ̀ bá gba kàfàrà mọ́ ṣùgbọ́n sọ pé wallahi máa gbọ́ létí lónìí. ibi tó ti fẹ́ sọ ọba sí ọfẹ́ sọ ọba wúkọ́ kò burú ọba ti sí tó wúkọ́ tán insha Allah ó ti sẹ́ sọ̀rọ̀ pé wọ́pọ̀ lọ pa nǹkan kan tó ju agbára rẹ lọ ló dínà kí Allah sọ̀lù lẹ́ẹ̀kan náà ni ìyàtí wọ́n sọ pé òní rẹ̀ lùpọ̀ mọ́ mẹ́rin pé ṣùgbọ́n tọ́ba ti lè bá a lò pọ̀ ò ní kan látọ̀dọ̀ imam malik rahimahullah ìgbàwọ́ ọ̀rọ̀ mi ni aa kìí ṣe ìlàwò torí inṣàlá ọ̀tà kú ìbúra tó ṣe kóhùn ní bá a lò pọ̀ mọ́ ni eléyìí ń ìyìlá o. tọ́ èèyàn afẹ́ búra kó ń báyàwó ń ti pọ̀ mọ́ fóṣù mẹ́rin ọwọ́ á ní wànàbí pànàbí ló ń fi búra wàlmàláìkà àwọn màláìkà ló ń fi búra wàlkàbẹ́tì kàábà ló ń fi búra pọ̀ wọ́n ní báyàwó ń lò pọ̀ mọ́ bàbá sọ pé tó ń bá tún bá lò pọ̀ àjẹpọ̀ ń di Yahudi tó ń bá tún bá lò pọ̀ àjẹpọ̀ ń di Nàsárà alágbélébùú tọ́ba sọ bẹ́ẹ̀ àbọ̀sọ ikpe tó ń bá tún bá lò pọ̀ ondo ń zina torí gbogbo ẹ̀ náà inú ìbúra ni eléyìí ṣe ìlàwọ̀ kìí ṣe ìlà o nítorí pé a ti sọ pé ẹni tí ó búra tí búra rẹ̀ ó ní ìtumọ̀ náà lẹ́tọ́ bá ti kí ẹni tó fi Allahu al-Azim tó fi búra inú kó forúkọ ọlọ́run bá búra àbí kó fi ròyìn rẹ̀ búra wa Rabbil Kaaba tó ní Kaaba búra wa Rabbil Malaika ló fọlúwa tó dáhùn mẹ́lẹ́kà búra. ورب النبي مفلوا عن النبي محمد صلى الله عليه وسلم في برا إلى يقولوا أما قوا صريك والنبي مفى النبي برا في صورة تام lẹ́yìn lẹ́yìn tí ẹ bá wá búra wọn ò ní báyàwó ń lò pọ̀ mọ́ fún oṣù mẹ́rin oṣù mẹ́rin wá pé kò sì súnmọ́ ìyàwó yìí lóòótọ́ ó ti bí inú débẹ̀ ọba lọ́kàn jẹ́ débẹ̀ kọ̀ wá súnmọ́ ìyàwó rẹ̀ fún oṣù mẹ́rin yìí ìyàwó sì pé lẹ́jọ́ nítorí kí adájọ́ lè bá adájọ́ kọ́ padà tọ́dọ̀ ìyàwó ẹ̀ tóbi mi kúkú gọ̀ dáadáa àtọ́kọ ti búra báwọn ẹ̀mọ̀ pé mo fẹ́ kún un lè kó tètè wá àwọn alátúnṣe nígbà pé bá a bẹ̀ wọ́n àmọ́ tá a ti àmọ́ tá a ti fún wọn bàbá gbóúnjẹ kalẹ̀ wọ́n làwọn ò ní jẹ mọ́ wọ́n sì ń jẹun bàbá dáná ń jẹ sá onídìí kọ́ kó fi gbogbo nọ́mbà dá ti sọ̀rọ̀. tá a bá gbóúnjẹ kalẹ̀ wọn jẹ mọ́ àwọn na ń sọ̀rọ̀ náà orí wọn ó pè ó pè ah, kí ló dé bàbá wọn gbóúnjẹ kalẹ̀ èyí náà lẹ́ẹ̀ jẹ oúnjẹ ẹ bá wò ah, ah, ẹ máa jẹun ẹ máa gbóúnjẹ wọn ẹ máa ọ àwàdà ní wọn máa lọ́dà ẹ mọ̀ pé so àmọ́ tí náà bá dáadáa náà wà á ọlọ́mà lọ́mà oṣù mẹ́rin pé kó o tún pè lẹ́jọ́ lọ́dọ̀ ẹni tí ọba yẹn dá sí ládájọ́ pé ntọ́kọ mi wé ni ẹ bá ní dáró. alimami Malik rahimahullah àti àwọn ọmọ àwọn sọ kò sí nǹkan kan lọ́kàn tóṣù mẹ́rin yẹn bá gbó lọ́mà ìyàwó rẹ̀ náà níyàwó ẹ̀ lọ́mà á kàn pé ó fòṣù mẹ́rin fìyà jẹra rẹ̀ pé ó fòṣù mẹ́rin kọ́ ó fi fìyà jẹra rẹ̀. akọ́kàn nínú àwọn olùmọ̀ọ́sọ pé rárá o tóṣù mẹ́rin bá ti pé yẹlẹzẹmuhu bẹnkẹbọ ìlọrọbàtì alẹṣọr talqatun raj'iyya ìyàwó rẹ̀ ti bẹni tá a kọ sílẹ̀ ní kíkọ ọlẹ kan tó ti kó tún lè padà dá padà nínú mẹ́ta ó ti kọ ọlẹ kan ọ̀rọ̀ sọ̀n ó ti di kíkọ ọlẹ kan but kíkọ ọlẹ kan light weight ètí ò tí ì wúwo tó tọ́ bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ lákọ̀ọ́kọ́ ó fu yẹ. tọkọ lẹlẹkejì òun fún yẹ àmọ́ wúwo ju dala kọkọ lọ ọ̀ràn bọ nù tọba kọ ìyàwó rẹ lẹ lẹ́ẹ̀kínní o lè dá padà o dá padà wá sínú tuntun igi kankan so má àmọ́ o ìgbà tó dá padà sí ẹ̀jẹ̀ pé ẹ̀dá ti tàn. ẹ̀dá ọ̀nà ni kò ṣe nǹkan oṣù lóṣù kínní kọ parí ẹ̀ jọ́ ni máa fi ṣe jọ́ márùn-ún méje ni tó bá ti parí tòṣù yìí ẹ̀ máa retí tòṣù tí ń bọ̀ ẹ̀ máa retí tòṣù kẹta tó bá ti parí tòṣù kẹta tó o dá padà tọ́ àfi kẹ́ ẹ igi so ní òfin padà àwọn ẹlẹ́rìí ó tún san. àmọ́ bọ́ bá tún fẹ́ nídàkejì kíkọ́ lẹ́tà kọ́kọ́ yẹn nàmbà wán rẹ̀ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kò sí tọ́pa rẹ̀ méjì náà lọ́sẹ̀ kù àmọ́ tún nára rẹ̀ lówó ọ̀nàrà rẹ̀ ń wàhálà tó tètè dá padà torí tí kò bá ti fẹ́ ìdà yẹn tán ọkàn sọ pé mo dán padà ni tó bá ti sọ pé dá padà ó ti padà náà

eléyìí tó túmọ̀ sí pé kí wọ́n máa kó obìnrin sílẹ̀ inú ilé rẹ̀ náà ní oṣù tẹ̀ rí dàgbà ìsìnkú ìgbésẹ̀ kọ̀ọ̀kọ̀ líle ó jẹ́ fẹ́rí mọ́nì tọ́ba tó ọkọ̀ ọ̀lẹ̀ ni ilé rẹ̀ ní oṣù tẹ̀ rí dà nítorí pé obìnrin tó ọkọ̀ ọ̀lẹ̀ ní kíkọ̀ ọ̀lẹ̀ tí ò ti pín mẹ́ta ìyàwó rẹ̀ náà ni máa bá kí ẹ fẹ́lẹ̀ rí dà lópin ìgbà tó bá ti sẹ́kù pé kò ti parí rí dà rẹ̀ tán tọ́ba kú láàrin ìgbà yẹn yóò jogún rẹ̀ kò yọ tọ́ba ti parí ìdá rẹ̀ yóò jogún rẹ̀ lókùnbà tó wá gé àkọ́kọ́ abẹ́ kejì ni ṣùgbọ́n obìnrin tí wọ́n ti kọ́ lẹ́yìn kíkọ́ kẹta ó ti parí báná ọkùnrin kọ̀tọ́ sí yìí títí tí èlọ́pọ̀ mi tó bá lọ́kọ mi àwọn náà jọ máa gbé tí wọn lọ lálàáfíà títí tí bóyá kó ṣeé ṣe káwọn náà kọra wọn lẹ lọ́jọ́ iwájú tó máa kọra wọn lẹ tí wọn bá tún wá rí i o tún lè wá pé mo tún fẹ́ tún ọ sówù ẹ̀ pé ìyàwó yín o. <laughs> òfin ọlọ́run tẹ̀ máa ronú pa rẹ̀ gẹ́gẹ́ ọ̀ǹgá lọ́nà ìyàwó rẹ̀ o ti kọ́kọ́ lọ sí ilé ọ̀pọ̀ kan àti wọ́n ti ṣe karamba nígbà ọ̀kọ́ lẹ̀ mẹ́ẹ̀mẹ́ta ọkùnrin míì ti wá gbé wọn náà tó ti bímọ fúnra wọn náà bí ọmọ méje mẹ́jọ ó sì bí méjì fún wọn tọ òun ti wọn lẹ̀ ọwọ́ àtúntò òtútù fẹ́ẹ́ bóò ní àwọn ohun ti máa wù ọ náà rí náà ó ti di tókun bọ̀ so torí wo ò ní bẹ́bẹ̀ kò ní wù ọ ọlọ́run sọfin bẹ́ẹ̀ kúrúkú lè sọ́ra rẹ̀ njó sùn ọ débẹ̀ kọ́ ọ má bàa dé gbogbo mi bá ti sè ọ tó má pọ̀ kọ́ lẹ̀ ẹlòmíì mo máa ń sáfi kófin ìwé ju kó mọ́ kọ́ lẹ̀ wọ́n dà púpọ̀ mẹ́ta ẹlòmíì lè tó mẹ́ẹ̀ẹ́dógún subhanallah ọyẹ kó lè ṣe sùúrù má yà òbìn torí tó wá gbóbìn ni wọn fi kọ́kọ́ lẹ sí lọ́wọ́ yìí yọ kọ́kọ́ lẹ jọ mi lẹ́ẹ̀mẹwà so nítorí tẹ eléyìí ẹ lámùmára ẹ mẹjẹ ní tọkàn máa kó obìnrin lọ oríṣiríṣi ọ̀nà àwọn fi lè bóbìn wí oríṣiríṣi ọ̀nà ìkẹsà fún ìjọ mélòó bí gbọ́dọ̀ pé ẹni tí pé ẹran wá kẹrẹsẹ ewúrẹ́ wa ẹ abọ́dì là ń fẹ́ kàkì là ń fẹ́ ẹsẹ̀ rìn mà la láti máa pé nǹkan dàrú bọ̀ ni àwọn fẹ́ káwọn ogun yẹn ni gàrí ni ẹwà mu kẹfẹ́ papọ̀ iná bẹ̀rẹ̀ sí ní rọ́bì nǹkan kan ti ń dàrú nǹkan kan ti ń dàrú gbogbo eléyìí wọn lo gbogbo tactics yẹn kò wúlò lọ́jọ́ kò lè ń jẹ dikin rinu ro dikin rori ro àbí òye hàn torí tí wọn bá ń kó jókòó lórí rẹ sì ń wo sẹ òní mọ̀gá tó kọ̀ọ̀kọ̀ lẹ̀ lọ́ọ́ bá wọn lálejò lé jọ méjì èsì kóoru èsì pé tó ní lọ́kàn rẹ kọ́ ọ̀kọ́ lẹ̀ o lọ́ọ́ kí wọ́n lé yín à kí lọ́ọ́ kí wọ́n bá wò nígbà tó bá lọ kí wọn àwọn náà ti mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ pé ká sí nǹkan ẹ ó ní lọ kí wọn lé wa nì ọ̀ya nso máa bàbá rí o ṣe wí nù máa bàbá rí rí nù ẹ̀sán bàbá ó fò wọn ìyá ara nù jókòó ń bẹ́ẹ̀ náà rí kí ni kí ni àgbà rẹ̀ tẹ́lẹ̀ náà kí ni à ń kí ni fún wa ẹ̀ẹ́dẹ̀tọ̀ ọmọ ni tẹ́lẹ̀. èlò lè ń tà èlò ti gbà ẹsọ yìí tó torí wọn fẹ́ra wọn ọkọ̀ tó ọ̀rọ̀ wò àmọ́ tí èrò bá lọ sídìí pé èlò la gbà lọ́wọ́ ẹ̀ kí fún wa àwọn tó ọ̀pọ̀ nù àwọn tí ọpọlọ wọn tó dé títí àwọn dìgbẹ̀rìn àwọn nìyẹn ọwọ́ kí wọ́n bá yín mú kúrò yín ń gbá làbíà ń gàrí oná di mọ ó di màmá fa ọkọ yìí ti ka wàhálà rẹ̀ tọkì ẹ ọkọ yìí ń bá gbé gbogbo bùkátà tirẹ̀ ọkọ yìí tún gbìyànjú títí títí ó tún bá yẹn lọ mọ́kàtù àyè ẹ̀kọ́ ni ó tún gbìyànjú títí títí títí ah, ẹ ṣẹlẹ̀ bàtì kí ló kù làwọn awitọ àwọn ẹgbẹ́ tó lula gba lọ́wọ́ rẹ̀ ókè ẹ sì wòye tó bá kù torí délé yìí èèyàn máa wá ọ̀nà àbáwí tí ò ní mú kó kápọ̀ ọ̀kọ̀yàwó rẹ lẹ̀ ìní làákà ẹ̀wọ̀ kò sínú kọ́kùn ìní mi pé mo ti kọ́ lẹ́sẹ̀ mẹ́ta o tó máa kí àyà lórí rọ ọkọ̀ lẹ́sẹ̀ mẹ́ta kọ́lá bánẹ́tì mínkà ó ti dàrá mọ̀ fún torí délé yẹn wọ́n lọ sọ̀ra kí yẹn má dẹni tó kábàámọ̀. ìyàwó yìí ọ̀dà ó tó sí ọkọ yóò sunwọ̀n ó níbi tó náà sí tó torí ọ̀kan tó sọ ọ̀tọ̀ sọnù tó ń wá mi lọ sílè yìí ń dákun mú lórí ẹlòmíì máa ń bọ̀ tó ti pé ìtọ́ ló ń àti ìtọ́ ń gbọ́n lédè ẹ dákun ìkún àmánẹ́jẹ́bù lò nítorí bá a ti mọ̀ pé kun tẹ́lẹ̀ náà wọ́n á máa lò àmọ́ bí àwọn rẹ̀ bá tẹ́sọ̀ gbogbo ìtọ́fẹ́ ń dálẹ̀ ẹ pé ah, ẹ wo kẹ́ ẹ tó fẹ́ <laughs> àmọ́ bí kun máa ń dààmú ọ lé ní pìkìpìkì ni àbí bẹ́ẹ̀ ni kí wọ́n á ní máa sèyàn tí èèyàn máa fi játọ́ tí ì bá ti dìndìn rìn so eléyìí túmọ̀ sí pé àfikún ti sùúrù tó bá yẹ pé ìwọ ọba ní nǹkan tí wọn fi bóbin wíjú mọkànlẹ lọ kò tí kò tí yẹ kọ fẹ́yàwó nítorí kéńjọ tí ìyàwó rẹ bá gbé gbóná fún ọ àfa ọbẹ pọ bí ẹnìkan nu tó ló ń kọ ìyàwó ńlẹ nígbà ọgọ́rùn ọgọ́rùn inú kọkọ ha wá sọ fún wa nù síra wọn ní ẹnìkan ló ń kọ ìyàwó wọn mẹ́tàdínlọ́gọ́rùn ẹ̀ṣẹ̀ ni lórí ẹ̀ yóò jẹ́jọ́ òun àjọ ọlọ mẹ́tàlọ́gọ́rùn fún ọ oṣù àgbọgọrùn torí di eléyìí wọ́n ní tí oṣù mẹ́rin yẹn bá ti pé tó o bá lè dáyàwó rẹ̀ padà ó ti di talqatun raj'iyya àti kò tètè dá pa tó bá dàda á kíkọ́ ọ̀lẹ̀ kan ó ti síwájú o nǹkan ọ̀lẹ̀ ń wí àá. e ṣe pé bọba ti fẹ́ tẹ́lẹ̀ náà ẹrú ẹ ti ẹrú ẹ torí ẹlòmíì náà yọkàn máa lo obìnrin nílò ẹrú yọ máa ti ṣe pé ẹ àbùrìjọ àlùkò nìta yọ máa ṣe àyà yẹn lò ó lè fi ọba jókòó lórí aga yẹn mọ́ kọ́ lẹ̀ ọ̀dẹ̀ dẹ̀ ọba tó mọ́ tó kọ́ lẹ̀ <laughs> ẹ mọ̀ pé ó ti dọ̀ ara kọ́dẹ̀ ẹ̀wọ̀n kan wọ́n ti bẹ́ẹ̀ fún wa pé ọ̀gbọ́dọ̀ tó gbọ́dọ̀ tó kù á máa sùn tọ́lá tó sùn ọ̀ka bò. tó bẹ́ẹ̀ ló ní bẹ́ẹ̀ nínú tó o sì mọ̀ pé wọ́n ló ń lọ lọ́fẹ̀ẹ́ kò sí ẹnìkan tó dá hundred percent gẹ́gẹ́ báwa náà ò lè dá fifty percent ọkùnrin ewu rẹ̀ obìnrin náà là máa wò sá ìlú ah, a ọmọ ọdọ àpọ àmọ́ pin táwa ti dáa sẹ́yìn nísìnyí tí ẹ bá fẹ́ tóbi kan tẹ máa gbé obìnrin náà nù ẹnìkan ní kéènì lẹ́ni tí gbogbo ẹ̀yìn ẹsẹ̀ rẹ ti bẹ́ ìwọ náà wọ ẹ̀yìn ẹsẹ̀ tiẹ̀ wò lọ́kùnrin tá lẹ́yìn ẹsẹ̀ rẹ bẹ́ jù ọkùnrin ni ẹrọ fún mi ní ẹwà wo títí dọdọ títọ sọgbọn ah, àwọn òkú sùúrù sá òkú sùúrù irú eléyìí náà máa gbẹ́sẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ wọ́n pé bẹ́ẹ̀dì ń sáàpù ni subhanallah ó túmọ̀ sí pé àwa náà jẹ́ fúnra wa ẹ jẹ́ ká ní ìṣòro àmọ́ fún obìnrin ọ̀dá obìnrin ọ̀dá kó làá náà dá sí àpé àpé a ti ti sọ wọn nàbẹ Muhammad sallallahu alaihi wasallam wọn ní tẹ ẹ bá lẹ́tùn obìnrin ṣe tán ìdálẹ́ dàgbà torí àtàrà àbítọ́lọ̀ ti dá wọn kìí ti egun tó straight egun tó lọ tẹ́yìn bá wá ní ẹ̀nà ẹ̀nà pọ́tọ́ àbá ẹ̀ bá kíkan ìyàwó èèyàn ní pẹ́tẹ́kẹ́ ni kọ̀kọ́ lẹ̀ torí di eléyìí sùúrù dọ́wọ́ wa ẹ wá nǹkan mi ìdìbò bẹ̀ wí kìí ṣe pé ní súnmọ́ ní súnmọ́ nǹkan gbà mí ló fi àjẹrà rẹ̀ nítorí pé nínú ọlọ́ọ̀ ni pé bí ọkùnrin ti ṣe ń bùkátà obìnrin ní ìpìlẹ̀ ẹ̀mí ìtọ́jà tí ń bẹ lára ọkùnrin tó bìnrin kò lára obìnrin sọkùnrin pàápàá jùlọ tó bá ṣe kó obìnrin kan dájì fún yìí ètò dídájì ìtàkùbà ò tí wọ́n fa gbogbo tirẹ̀ dànù tó rọra rẹ bíntín kúrò láyé ibẹ̀ tẹ́tẹ̀ kan ò ní jáde ẹgbẹ̀rún wọn ní jíjù kò ní máa gámọ́pin gbogbo gbà sòṣùgbọ́n àwọn tí wọn ọ̀rọ̀ ra jáde fún kínkínní ìgbà míì tí ọkùnrin bá mú wọn ó lè gbà wèrè tọkọ ọfẹ jáde tó tilẹ̀ tí ọkọ òkú ti tóun tí ó kókó bí tí ó tún gbà ah, bọ̀ bá kókó pa. màṣíkè nọmba ẹnu kí kálukú ó sinmi ní islam ọ̀fẹ́ situation tó bìnrin òfò asọ̀rọ̀ rẹ̀ dájà àti èèyàn bá pọ̀ lẹ́wù ń pọ̀ pé ò ní lọ ẹ dákun ṣé iyì rẹ̀ ń dínkù nù àbí ń lékún sí i ń dínkù ni o torí ọmọ òwò pé bọ́ọ̀ bá ti ń lé tán islam dà pọ̀ tọ́ ìwọ pé iná ìlọ́pàá lọ́lọ́run ti dé lẹ́tọ̀ọ́ fọ́kùn kọfẹ́ àwọn mẹ́rin nítorí pé ẹ̀mí ìtọ́jà ti ń bẹ láàrin ọkùnrin sóbìn èyí ti ń bẹ láàrin ọkùnrin pọ̀ jù tóbi lọ nípìnlẹ̀ lákọ̀ọ́kọ́ pété ní ọ̀kọ́ tọ́jà ọkùnrin ni màá sábà kọ́kọ́ tọ́jà ọlọ́kan rẹ̀ máa kọ́kọ́ rìn lọ sọ́dọ̀ obìnrin lóòótọ́ obìnrin bá ya dùndún pin kìí ṣe ìyàwó o tẹ́ pé wọ́n fọwọ́ tọ́ tẹ̀ wọ́n fọwọ́ tọ́ tọ́ ọlọ́run lu ọkọ bẹ́ẹ̀ irú ìyàwó tí wọ́n fẹ́ ọlọ́run ẹ̀ tọ́ tó bá wá ṣe ìlà wàá rí bí jẹ́nẹ́rálì ìwọ náà ló ló kópa lára bára rẹ̀ àtọ́bá lóṣù mẹ́rin ètòjọ́ mẹ́rin bá oṣù mẹ́rin kìí ṣe fọ́ àwàsá à ẹgbẹ́ ìdí oṣù mẹ́rin tí ìbá ti kó tún láwọn ìyàwó mi tọ́ ọlọ́mọdé oṣù ṣe. bọ́ ọba gbádùn onímọ̀gbà tó kó gbogbo òkúra rẹ̀ ń jẹ pé dápọ̀ bí subhanallah eléyìí túmọ̀ sí pé ká wá nǹkan ní ìdábì bá àwọn ìyàwó wa wí ètò ká máa búra bá àní súnmọ́ wọn. ọbẹ̀ nínú àwọn olùmọ̀ àwọn ẹgbẹ́ sọ yìí pé tóṣù mẹ́rin yẹn bá ti pé o ó ti di tọ́lọ́kọ́tún bàdínà ó ti di kíkọ́ ọlẹ̀ èyí tó ṣe é pé yóò sọ di èèwọ̀ fún ọkọ rẹ̀ ṣùgbọ́n àsọ̀hìn ó tí ìmáàmù Malik sọ pé tóṣù mẹ́rin bá ti pé tí ọba ló ń kọ́ ọlẹ̀ tí ọba tẹ̀sẹ̀ sọ pé ń kọ́ ọlẹ̀ kọ̀ọ̀kọ́ ọlẹ̀ ìbáwí tó fẹ́ ṣe ti pin àbí òye kí gbogbo ọkọ tún padà sáyè rẹ eléyìí lọ́dọ̀ gbà nítorí pọ́nà ọ̀bọ̀ sọ pé tó sùn mẹ́rin bá ti pé òdì kíkọ́ lẹ̀ àbí tóbìnrin bá pè lẹ́jọ́ tó wá lọ síwájú adájọ́ adájọ́ lè dájọ́ lọ sí ti pé oṣù kọ́ lẹ̀ àmọ́ ò pé ara lẹ́jọ́ ìyàwó náà ti kò burú lẹ́yìn oṣù mẹ́rin ọkọ ti tún padà oṣù tó burú jọ́tẹ̀ dà láti sírò oṣù mẹ́rin tàbí láti jọ́tẹ̀ o ti búra ẹjà lọ́sẹ̀ tó kọjá gbogbo lé ń gbó kíkankíkan ọwọ́ sẹ́mi kó tọrọ bá ti pẹ́ máa gbọ́n ni ọwọ́ akọ́sẹ̀ kan wá pé ókè ókè kí ni alẹ́ ló ti gba wíwí o <laughs> ọwọ́ arọ́nú lọ sí pé ìlà hmm, kìnnì kan jẹ́ ìlà sẹ́mi pé ọ̀sẹ̀ kájú wa láàrin ṣé láti jọ́tẹ̀ ti jà láti wò ni àbíjọ́ tó búra àbíjọ́ tó búra láti wò ìjọ tẹ̀síjà àtijọ́ tó ti búra láti máa ka oṣù mẹ́rin bọ̀ àbí òye ẹlòmíì ti jà pẹ̀lú ìyàwó rẹ̀ ó ti lé lóṣù mẹ́ta gbà tí ìyàwó ọ̀bẹ̀bẹ̀ tí ò ronú pé wàdà ọwọ́ àlẹ́ oṣù mẹ́ta lọ́wọ́ ló ń ṣe ìlà ṣé láti oṣù mẹ́ta máa ará ìnáwó tuntun nù oṣù mẹ́rin tuntun. ọ̀dà ṣé tí èèyàn bá ṣe ìlà nígbà tí ń bínú ṣé ìlàwọ̀ náà ni tẹ́lẹ̀ ìlàwọ̀ kẹ́ tó lè wáyé láì bínú torí ẹni Abdullahi bin Abbas sọ pé aslan la ilaha illa bi ghadab èèyàn lè ṣe ìlàwọ̀ kó bínú ẹ̀sìn wà lálàáfíà wà táwù rẹ̀ ń gbé lálàáfíà kò sí jà kò sí kan o sì ní ọ parí òní súnmọ́ mọ́ ìjà náà ni ọ wà wàhálà wọ sahih pé bínú náà ni wọ́n bí ẹ̀yàn kò búra kò fọlọ́ ń búra fún òun ní súnmọ́ ìyàwó wọn ṣùgbọ́n ìyàwó sírò rẹ̀ pé ó ti tó oṣù mẹ́fà báyìí tó ti súnmọ́ nǹkan ẹ̀. tọ́ kò búra o ẹ̀yàn kò tó wá búra ní gbogbo ìdáhà ń sọ kò búra wọ́n mi fi ṣe ṣe nù. wọ́n pè àkíyèsí rẹ̀ láti òní lọ nítorí ọ̀dẹ́kùn rẹ̀ bẹ̀rẹ̀ sí súnmọ́ ìyàwó rẹ̀. tọ́lá kọ̀ tí àwọn bá fi lè mú àbí tọkọ yìí báyìí tó bá ní àìsúnmọ́yún làlàáfíà kò tó ń bá súnmọ́ wàhálà ní fún un á pin wọn á yà wọn alùpùpù ọmọ lọ́nlọ́ rẹ̀. ẹ̀rù pé ìyàwó náà àwa nípa abẹ́ fún wọn kó kú torí pé tí ọba dùn ọ kí ni rẹ̀ ṣùṣù tó bá ti kó ẹjọ́ déwájú adájọ́ òní wàá pé ìdílé jù ìwọ náà lọ ká nínú àtúnṣe náà ní kíkàlùkù lọ lọ́lọ́ rẹ̀ tán. téèyàn kan máa búra ìyàwó tẹ̀sẹ̀ bí máa ọ̀ ń gbọ́mọ lọ́wọ́ ó ń rí ma ọ̀ wá búra pé tọ́ òun tún ní súnmọ́ ìyàwó mọ́ òun fọlọ́ búra òun ní bá ṣe pọ̀ mọ́ títí fún ìgbọ́mọlẹ́nu ọmọ síyàwó lè pè lẹ́jọ́ torí pé àníyàn ti ẹni pé kọ́ ọmọ yóò lè dàgbà dáadáa náà lọ́dọ̀ ìmáàmù Malik ni níyàwó ọ̀lẹ́nu ọ̀rọ̀ tó fi lè gbé lẹ́jọ́. so àwọn olùmọ̀ọ́sí sọ pé àwọn sábẹ́ gan apá kan ní wọ́n rí pé lẹ́yìn ẹsẹ̀ ìlà. ẹnìkan ó ní ilé yìí ilé táwọn wà yìí ń fọlọ́n búra kó wọn ní báyàwó ń ṣe pọ̀ náà ṣé ìlà ò ní ètò ìlà kó lọ lé mi àbí òye kó lọ lé mi wọlọ onílé mi nù bó sì nílé mi ọ̀háyà lé mi. gbàdúrà ti sọ pé láéláé òun ò ní balùpọ̀ mọ́ àti fóṣù mẹ́rin òun ò ní balùpọ̀ rárá wọ́n sọ pé nílé yìí kò burú ẹ wọn lé kó gba lé mi. ọ̀rọ̀ ọlọ́run tó ní للذين يؤلون من نسائهم àwọn ẹni tí wọ́n ń búra wípé àwọn àwọn ọ̀tún ní súnmọ́ ìyàwó àwọn má àwọn ò bá wọn ìyàwó àwọn má nìsa ìhìn àwọn ìyàwó wọn níbi àwọn ìyàwó wọn tọjọ ọmọlúwàbí tàbí àwọn ìyàwó wọn tí na fara nàfọwọrọ àbí yahudiyat nasraniyat àbí yahudiyat ní tí èsè mùsùlùmí bíi yahudi bíi nàfọwọrọ bìnrin ọwọ afúrakó oníbàṣepọ̀ máa ń kóso tó sùn bá ti pé. ada pada kok pada sodo ya ure bacana awon eru birin ti eyan ba fe won to fe won ni yawo yawo re na ni bacana eru kunrin to na ba fe yawo ona le gura be ila oni ṣé oṣù mẹ́rin náà lá fún ẹrú tàbí èso oṣù mẹ́rin wọ́n ní kò sí yàtọ̀ apá náà ọ̀nà oṣù méjì ni torí ẹrú lọ ìdajì bẹ́ẹ̀ náà ìlà fẹ́rúbìnrin tí ẹ̀ bá fẹ́ oṣù sẹ́yìn lè ṣe ìlà òfóbìnrin tá a fẹ́ fẹ́ tí ò tí ì wọlé kó tó wọlé ní lọ́rọ́ tiẹ̀ ti dàrú. wọ́n ti fi fún yàn èèyàn ló ń gbà ṣùgbọ́n kó tó wọlé ó sọ̀rọ̀ sọ inú rẹ̀ dùn débi pọ́fẹ́nu kọ́ òkè. Okay oṣù mẹ́rin ọ̀pọ̀lọ́mbura kóòtù ní súnmọ́ kóòtù ẹ̀ ní súnmọ́ rárá tọ́ apáta nínú àwọn olùmọ̀ wọn ni kò sí yàtọ̀ ó ti wé kò sí wọlé kò sí yàtọ̀ sòṣùgbọ́n alimami zòwúrí àti àbá àti àtẹwúrí àwọn sọ pé àà ètò ti wọlé láwùbáwù tòun gbà tètè wọlé tó ń bá a lónìí. gbogbo àjọ wọlé ọ̀fẹ́ obìnrin pínrín sí ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn èèyàn lè fẹ́ yàwó tó bá ti fi fún ọ àmọ́ o sọ̀rọ̀ pé rúrò kì í ṣe bá lò àwọn ẹ̀ títí tí ọwọ́ a sọ pé ọmọ ọdún mẹ́ta tó fẹ́ yẹn kó ṣe ìláwò oṣù mẹ́rin ẹgbẹ̀rún ọ̀gbá kò sí ìláwò lára ọmọdé torí di eléyìí ọlọ́ni tọrọ bọ́sọ àrùbàtì ẹ̀ṣọ́r ọlọ́ngbà wọn láàyè fóṣù mẹ́rin tó ń fi dúró ìgbà tẹ́ra yìí pé ẹ̀yin ò ní súnmọ́ ìyàwó yín má ọlọ́run fún yín lóṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin wọ́n ó tú láti ẹ̀ padà ni o tó o bá ti padà wọ́n ò ní kọ́ kọ́ lẹ̀ bàbá ní kìí ṣe kíkọ́ lẹ̀ àmọ́ tó o bá padà á mú ọkọ́ lẹ̀ pa mọ́tìlẹ́sì mọ́tìlẹ́sì ọlọ́run ti ṣe kúṣe nínú kọ́ ọ̀dà padà kọ́ padà sí ìdí pọ̀ ń bá ti pọ̀ àbí kò sì jẹ́ ọmọ lọ rẹ̀. wọ́n ní tọ́fà tọ́lọ́ fi fẹ́lẹ́sù mẹ́rin fáwọn mùsùlùmí ni pé ọlọ́run ọba wọ́n fẹ́ fòpin sí ìfìyàjẹ àwọn obìnrin èyí tí ń wáyé láyé jàhílíyà ẹbí mi àbá ti sọ ọdún kan ọdún méjì àbí jù bẹ́ẹ̀ lọ. sòṣùgbọ́n ọlọ́run fẹ́lẹ́sù mẹ́rin kò burú. ọlọ́run bá soṣù mẹ́rin yìí ní ìgbà tẹ̀sílẹ̀ bóbìnrin wí má ọgbọ́dọ̀ soṣù mẹ́rin lọ. a ibi tí wọ́n àfọṣù mẹ́rin gba wípé náà tó gbọ́ ẹ̀wọ̀n kágídì yóò ti pọ̀ jù. sá wọn aláwọn obìnrin mi wá ó tiẹ̀ ti ṣe tọ́dún mẹ́rin kan tọkọ ń gba wípé ó gbọ́ ẹ̀wọ̀n pé ọ̀ràn obìnrin àwọn obìnrin ọ̀ràn náà ọlọ́run sáà lọ́wọ́. tọ́ wọn ni wọn máa lọ kọkọ lọdí ẹlọ ọmọọmọ ó ń ṣèwádìí ti ń ṣẹlẹ̀ tóró ń lo lórí ńgbà yẹn wọn á ń ṣèwádìí ti ń ṣẹlẹ̀ náà lò wọn máa wá rìn dé ọ̀dọ̀ àwọn obìnrin kan tó ṣe pé obìnrin yìí ń kọrin nínú ilé rẹ̀ pé wàhálà ètò gẹ o olú ìjìn o ọkọ òun o. gbàtílẹ̀ mọ́ rọ́màrì wa ara sọ pé kí wọ́n lọ kó obìnrin yẹn wá ó ní bọ́lọ́kọ ụwa wà obìnrin yẹn dáhùn wípé wọn náà lọ rán lọ sí Iraq rọ́màrì wa pe àwọn obìnrin rẹpẹtẹ ọwọ́ àbí wọn léèrè ipe iye ìgbà mélòó lobìnrin lè fi ṣe sùúrù láì rọpò náà rí i. àwọn obìnrin wọn lóṣù méjì wọn ní sùúrù ló dínkù tó bá kóṣù mẹ́ta sùúrù ló tán pátá tó bá kóṣù mẹ́rin ẹ wọ lọ́wọ́ bá wa ó ṣe lóṣù mẹ́rin tó ń lọ da wa kò mọ wa ọlọ́run bùkátà kẹ́kọ̀ọ́ á sàlàyé fún un. àwọn obìnrin tá a bí wọ́n á ní sùúrù rẹ̀ ọ̀tàn lóṣù mẹ́ta àbí wọ́n ní lóṣù méjì obìnrin lè ṣe sùúrù oṣù méjì sùúrù rẹ̀ ó dínkù tó bá kóṣù mẹ́ta tó bá tilẹ̀ kóṣù mẹ́rin kọ́lá sùúrù ọ̀tàn. Umar radiyallahu anhu táwa bẹ̀rẹ̀ sí ní pé ọ̀pá aláṣẹ tó gbogbo ẹni tí a bá ti rán lọ fún àtàìmẹ́ǹtì kan gbọ́dọ̀ lóṣù mẹ́rin lọ tó bá ti dosù mẹ́rin kọ́ padà wá lé kẹ́lómi orílẹ̀ ìfẹ́ subhanallah. ni wọ́n á lọ sábẹ́sì nínú àìsí dosù mẹ́rin ní àbọ̀dún ẹ́ wípé under the rain or under the sun wíwọ́ sábò orílẹ̀-èdè bàbá rẹ̀ wọ́n ti yà ọ́ yá ìyàwó rẹ̀ nǹkan under the rain under the sun ọ̀ gbọ́dọ̀ lọ bí kan fa ìyàmúyàwó ẹ̀ lọ àmọ́yàwó ńbẹ lábẹ́kúta ọkọ ńbẹ lánàbúrà ọdún kan tọ́ ọlọ́kọ sàánù torí de eléyìí ọ̀hún wá máa lọ ìfẹ́yàwó ìyàwó wà lé ọ̀hún á lọ ń lọ. Cambodia wọn a máa lọ that course will take eight years ah eight years ní àwọ̀ àwọ̀ tíkẹ́ẹ̀tì méjì tí wọn bá ti fún visa ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ má lọ wọn dalé rẹ rúfọ ọkọ tó dé tọ́ ọ bá lóòrò owó tíkẹ́ẹ̀tì àti padà tó rí ńkọ́ torí lélẹ̀ gbogbo à ń lọ sọ́dí ara wọn nìkan ni wọ́n á máa rò wọn èrò tàwọn tí wọn fi ilẹ̀ ńlẹ̀ à ń lọ sùkúlù tara àwọn tí wọn máa rò ní èrò tàwọn ìyàwó tí wọn fi ilẹ̀ torí délé gbọdọ̀ tó oṣù mẹ́rin lọ tó fi jìnnà sí ìyàwó rẹ̀ ọlọ́ni fa ẹ̀ẹ́nfà tí wọ́n bá padà wọ́n padà sọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ìbòjú náà ní súnmọ́ mọ́ tó o bá padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ tó ń bá a sí pọ̀ ń bá a lókun. fẹ́ inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́run bá wa aláforíjì olùkẹ́ni. Ibn al-Munzir rahimahullah wọn ni tuma bá wú mẹ ẹnu àwọn olùmọ̀ gbogbo wọn ó kò lórí pé tí o ti lè báyàwó rẹ̀ lò pọ̀ tó parí ìpadà náà ṣèbíntì olóòní ṣe máa ń ti parí o ọlọ́ni fẹ́ iná àjẹmú tọ́lá kọ̀ ṣe bá wá pinnu pé kíkan lẹ fẹ́ kọ ìyàwó yín lẹ nǹkan míì lélẹ́yìn ọ̀rọ̀ tó wí kìí ṣe kíkọ́ ọ̀lẹ̀ ìgbà tó ní tó fọlọ́ǹbúra kò ní súnmọ́ ọmọ kìí ṣe kó ti kọ́ ọ̀lẹ̀ àmọ́ tó bá fẹ́ kọ́ ọ̀lẹ̀ ní ìwọ ló tẹ̀sẹ̀ wá kọ́ ọ̀lẹ̀ tó bá pinnu kọ́ fẹ́ kọ́ ọ̀lẹ̀ fẹ́ iná lọ́ha sẹ́mi ọ̀n àìrí ọ̀nà ọ̀bá gbọ́ ọgbọ bọba lọ kọọlẹ ọkọọlẹ náà àlẹ inú ó sì mà bọ kọọlẹ bó ní padà kọọlẹ ó sì mà torí dé eléyìí ni alìlá eléyìí sì ni díẹ̀ nínú àwọn òfin tọrọ mọ kí mùsùlùmí ọ̀sán agbára láti jẹ ẹni tó so pé yóò tún ilé rẹ̀ ṣe yóò sì tún ilé rẹ̀ tò nítorí wípé bí ọkùnrin máa lòun ó wo. àìdá ìyàwó òun lòun fi máa bá ṣe lọ́pọ̀lọpọ̀ obìnrin kan ní sẹ́kù lọ́ọ̀dẹ ọkọ̀ kan. sòṣùgbọ́n sùúrù táwọn bàbá wa fẹ́ẹ́ fáwọn màmá wa táwọn màmá wa fi lẹ́ńlẹ́ ọkọ ẹ̀jẹ̀ káwọn náà ká kọlu sùúrù káwọn náà wa. Kama má jẹ ẹni tó so yìí pé gbogbo oríṣiríṣi àwọn òfin táwọn ń gbọ́ kó lè ṣẹlẹ̀ làwọn wàá fẹ́ láti lò lórí ìyàwó ẹlòmíì ọgbọ́ pé kìnnì kan jẹ́ ọ̀tọ́lá kíkó obìnrin lẹ̀ tọ́ba ti délé ọ̀dàn ò lórí ìyàwó rẹ̀ yọba kọ́lẹ̀ ọgbọ́ pé kìnnì kan jẹ́ ọ̀gbìn hà kéèyàn fi ìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ yọba dàn ò lórí ìyàwó rẹ̀ ìyàwó bàdé wọ̀.

lórí àtúntòlé wa kó ràn wá lọ́wọ́ kó bá wa tólé wa kó má ti fi wá lọ́kàn nínú ẹni tó ṣe ìpínlẹ̀ rẹ̀ ọmọ àdàrú ọlọ́run kó bá wa tó níbi tó ti wọ́ ibi tó ti tó ọlọ́run dákun má bàjẹ́ subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wa alaykum assalam. tó fi máa ń kọ̀m̀pé pẹ̀lú àti ìpa ọ̀pọ̀ ìbọn sàlàyé pé obìnrin yóò lè fẹ́ sí ìfẹ́ ní ìlú àti bóyá nífẹ̀ẹ́ wọn pẹ̀lú ọ̀pọ̀ ìbọn. tóbìnrin bá lọ tó kó ọmọ pẹ́rù kúrò nílé ọkọ rẹ̀ ọwọ́ àlọ́ bá gbọ́dọ̀ gbọ́rọ̀ lílọ rẹ̀ tó lọ yẹn kì í ṣe kíkọ́ lẹ̀ wọ́n kò ní ìrìà ńlọmọ tó jẹ yó tó fi lọ tó pin ìgbà tọkọ ọba ti sọ pé ńkọ́ lẹ̀ àmọ́ tọkọ bá lọ ńkọ́ lẹ̀ kò sádọ̀ wọ́n sí níjọ́ tọkọ bá ti lóun kò bìnrin lẹ̀ o ti parí ni sòṣùgbọ́n pọ̀ kọ́lẹ̀ ìyàwó rẹ̀ náà náà ó lè padà kọ̀bá wà ń lé wọn ìyàwó ọkọ náà àmọ́ tọkọ bá ní kò sí tọ́jọ́ pípadà ẹ̀bí lè rí kí lọ gbà lérò tó ti kọ́lẹ̀ ni àbí báwo tó bá lòun ti kọ́lẹ̀ ìgbà náà lọ jẹ́ kí kọ́lẹ̀ ohun ọ̀kọ́lẹ̀ òun fẹ́ kí báwí yẹn kọ́tọ̀ láàyè báwí náà náà ṣùgbọ́n o ẹ máa pé jíjẹ mú ìyàwó ọ̀ràn yẹn lórí ọkọ ìgbà tí ìyàwó wa lọ ta ni ọ̀nà gbé jíjẹ mímu rẹ̀ òfin ṣẹ̀rí àwùjọ láti rẹ̀ gbogbo gbé jíjẹ mímu rẹ̀ fún gbogbo ìgbà tó fi bínú lọ nítorí náà ṣe zá ni wọ́n ń perú rẹ̀ gbà yẹn obìnrin tọkọtọkọ ọkọtọkọ ó túlẹ̀ so Islam ò láti rẹ̀ kọ́ náwó lé lórí gbà náà ńlọ́mà náà má lè kó sọ. ṣé bàbá òkè ṣeré àkọlé bẹ́ẹ̀ ṣàlàyé pé ó dìgbà tí ọba tó dàlù ni ìlà ọba tó àtò parẹ́ ìlà ọ̀yà tó kẹ́sìn lẹ̀ ṣé tí ọba bóbìnrin náà ṣeré ẹ̀yẹ

ọmọ yìí ó ẹ̀rọ náà ti gbẹ̀dá mọ́ ọdún é wò. jẹ́ tó lẹ́bẹ̀ẹ́ kí wọ́n ṣe é tó ń fi padà náà sọlẹtọ kọmọbìnrin yóò ṣe kí Ah, àkọ́bá wò ọlọ́mọ ọmọkùnrin yìí ó ti ń fi ọmọbìnrin. àmọ́ àwọn òbí ti máa ṣe. sọ̀kí àrùn tó máa pẹ́ lọ́yọ̀. ẹni tó ti fẹ́ràn ló lò wọ́n fẹ́ràn rẹ̀ mọ́. ṣé ọmọkùnrin ni ti yín àbọ̀mọbìnrin èyí tí wọ́n ní wọ́n fẹ́ ẹ̀yìn ti fọwọ́ sí pé tí wọ́n bá fẹ́ra àwọn ìfaramọ́ alápèjọ tọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí lọ́mọkùnrin yẹn á sọ fún ọ̀fẹ́ má ọmọbìnrin ló lò wọ́n fẹ́ ọmọkùnrin sí má kí ló fà ó ní òun ti sẹ́yìn fún mi. ẹ̀rọ àti ẹ̀yìn rẹ̀ ọmọkùnrin náà ìgbàgbọ́ pé kò sílẹ̀ tó wò sí mọ́. èyí ọmọbìnrin tó lọ́dù àwọn obìnrin tó lọ́dù máa lọ wọ́n yá. alákòlá ha gbogbo wa ti jẹ́ gbogbo ẹni tó bá wù kálukú ló lè fẹ́ wọ́n pa àwọn mọ́ra wọn lọ́nà wọ́n ti ràn mọ́ra wọn lọ́nà bóyá látàrí ìdíje lórí ọmọbìnrin àbí lórí ọmọkùnrin eléyìí ò ní í ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ràn àbí wọ́n fẹ́ràn àwọn ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú ni pé àwọn òbí yàn tálẹ́ǹtì fún tí yìnyín ò ní dànù látàrí ìṣẹ̀lẹ̀ tí ń ṣe àti ìròyìn tí ẹ̀ ń tẹ̀ mú wa. Ìrìkà ẹni tó bá ti sọ pé òun bọ́ máa ṣe dìnnà tẹ́lẹ̀ ń ṣe kí nìkan tẹ́ bá tún lọ fi fún un. Tọ́ ẹ̀wọ̀n kí ní tábùkù rẹ̀ bá dé ẹ̀yin náà lẹ́ forí fa. So kò bá àjẹ́ pé rọ̀ dìnnà ní pamọ́ra rẹ̀. So kéèyàn fọmọ èèyàn fúnru rẹ̀ kò ní dáa ọjà bó ṣe jẹ kéèyàn wá mójútó ọmọ rẹ̀ kọ́ ọmọ ṣọ́ra fún ìranù torí pé nínú sísọ́ra fún ìranù náà ní kí ọmọ ṣọ́ra fún zina tí ọmọ bá ti mẹ́ni tó wù wá àárí àǹfààní nù ká máa dá wọn dúró sáǹfààní mẹ́ kí ni tẹ̀sán lóde ìyàwó wá àjọyọ̀ gbogbo eléyìí ẹsẹ̀ sí o wọn àti láwọn fẹ́ra wọn ti fúnra wọn ọ̀rọ̀ pàtó rẹ lómi lẹ́yìn ọ̀rẹ́ yòó wáyé gan tàbí bẹ́ẹ̀ kọ́ ni àbí sẹ́yìn bá ní objection wípé ẹ ẹ ló fi fún ìdíje ní gbàgbàgbà ẹ yọnu sẹ́sìn rẹ̀ sàmì yọnu sẹ́sìn rẹ̀ yọnu síwá rẹ̀ kí ni tó kù bàbá di lọ́tún lakókó àwọn òbí rẹ̀ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ wákẹ́ torí pé ẹ̀yin náà ẹ̀yìn àníyìn ìyẹn máa súnyàn ọ lò pápọ̀ ọkùnrin sóbì nígbà tí wọ́n fẹ́ra wọn bí mọ̀lẹ́kà ni wọ́n máa wo obìnrin tó bá ti ń pẹ́ tó bá ti ń pẹ́ àná ni ó fura mọ̀ pé mú rẹ̀ tóbi jù tó bá tún ti ń pẹ́ oṣù létí rẹ̀ tóbi àbí èyí wa àmọ́ ń gbà àkọ́kọ́ sí iná àtẹ́yìn jó tètè fi wọ́n fúnra wọn. ó máa jẹ́ kí àlàáfíà àti fẹ́yàn pọ̀ ọ̀pẹ́ yìí nígbà yẹn bá ti wàhálà àwọn èèyàn jù yóò di pé iye ọmọ ẹ̀yìn náà máa dànù lójú ẹ̀ yóò di pé kọ́ kà á fún ma nígbà tí nǹkan ti wá di méjì kọ́bọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀mí nì lánàá lẹ́yìn ni wọ́n á máa gbé lọ máa gbé kínní lọ tó ti tún ẹrù tó ti tún ẹrù rẹ́lù míì wọ́n á wà tó rọ́ máa ń sìnkú rẹ́lù míì tó bù jù lọ so nísìnyí ẹ ti lọ́la títí títí títí àwọn mi ti fi ojú sí ẹ̀sìn ọ̀pẹ́ni tó ń wọ́pọ̀ máa gbọ́n. tó ẹni tí ń wọ́pọ̀ wọ́n gbọ́n jùlọ àwọn lọ ẹni tí wọ́n gbọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ pọ̀ torí délé àwọn òbí ní máa dé ọ̀pọ̀lọpọ̀ wàhálà lè mọ́kùnrin tó fi lè wá lè yín tó fi yín wò ó à àti ìbáyìí tó pọ̀ máa dá àbí ìyàn kan tú tó alhamdulillah òun ló lè ké gbogbo tọ́ wọn àwọn òbí rẹ wá wọn á mú ìyàwó wọn àṣìkè a bá yọ ọ́ kí ìyàwó lọ ọkọ ni àmọ́ adágbà sí i wàhálà náà ni máa ni máa padà bí pé mo ò tiẹ̀ wọn oyún náà kọ́lá màmá mi máa kọ́ ọmọ rẹ̀ pé bó so yín náà lọ níwá bá kó rẹ́nìkan kó kọ́ rẹ́nìkan gánmá ah, ẹ wò kó di nǹkan mi ni ẹ ló ṣe jẹ́ o parí o ti kàfàrà mọ́ o ti padà wálé ó tó doṣù mẹ́rin kò sí problem kò sí kàfàrà. ọmọ ọlọ́mọ tó lè dáná bẹ́ni ẹlẹ́ni rárá o rárá o ọmọ ọlọ́mọ kìí ìyàwó èèyàn kí ni èèyàn àlékún sọ́nà. tó bí èèyàn bá ní obìnrin lé pé pé èèyàn sọ èèyàn tó àlàyé ọ̀rọ̀. ilé tó túmọ̀ sí pé kí ọmọbọ́nù tó dé bàtà tí mo pẹ́ yín tẹ́ ẹ bá ti rẹ́ni báyìí dáná sáré ọba yín dáná sínú àti gbààwé ó a ó yẹ ká kókí ọmọbọ́nù tó dé gbogbo àwọn ẹjọ́ fẹ́ láyà ń ṣègbéyàwó ń ṣègbéyàwó ìgbéyàwó irú àwọn kankan tá a mọ̀ pé máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ lárúbá wa àwa náà lè ṣe lọ́dọ̀ wa nísìn àríyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́kùnrin wọ́n ti ríyàn mẹ́ẹ̀ẹ́dógún lóbìn báwọn fẹ́ fẹ́ ra wọn kí gbogbo wọn kóra wọn wá sọ́dọ̀ wa bí àbí òye káwọn mùsùlùmí ó bò wọn láti rí ẹ̀ lówó tẹ́ fi kó àwọn èèyàn lẹ́nu jọ káwọn mùsùlùmí kó kó ń ṣèrànlọ́wọ́ fún wa ẹ̀yin ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀yin kó tún jẹ ní ẹ̀ nínáwó àníkẹ́jọ máa gbéǹgbé súnà gbígbéjọ ẹ̀ dání bàbá alágbájábìnrin àwa ní sẹ́ẹ̀ ẹbí fún abí fún ìwọ ńkọ́ sọ gbà mọ gbà sọ ìwọ ńkọ́ bàbá tiẹ̀ gbogbo àbá ti gbogbo ẹ̀ tán àwọn mùsùlùmí ti dáwó pẹ̀lú gbọ́lọ́ àti á ti wá ìrẹsì rà á ti ra gbogbo olùgbọ́ náà lẹ́fẹ́ jẹ́ gbogbo ọkọ ọkọ ọkọ jókòó lórí àgọ́ ọlá yẹn so ife nísìn ẹ wá fáwọn ẹ lóúnjẹ mọ jẹ alhamdulillah tí ọdún tí ń bọ̀ náà mẹ́ẹ̀ẹ́dógún kọ́ àti one fifty fẹ́ẹ́ kí ìlànà ó dínkù torí pé níta kan fi ń sèké wọ́n tẹ̀sí sanra ń jẹ káàkiri lówó gbéyàwó kí á ní owó wò ní gbéyàwó ní ìdìnnà rí owó wò ló ní ìdì àti pé ọlọ́run jẹ́ wọ́n fi wọ́n kọ́ kéèyàn máa ṣe nǹkan tí ó tó nǹkan máa fún yàn. ẹ ọlọ́run jẹ́ ṣe tèmi wórówóró máa jẹ́ ṣe tèmi wórówóró táwọn bá ká. ọba wórówóró láì jẹ láti níyàwó jẹ finish ọjọ́ bó ṣe jẹ náà ẹni tó fẹ́ nígbà tí àwọn kan bẹ ní ẹ̀ríjà kìí ṣe ìyàwó gbogbo mi tán fẹ́ ìyàwó mẹ́rin ló ti ní tẹ́lẹ̀ àwọn afẹ́ karùn-ún nígbà tó kàn ṣe ẹ̀ríjà lọ́wọ́ ẹni tó fẹ́ràn ṣe ìyàwó rẹ̀ kan rí àwọn mẹ́rin tàkọ́kọ́ ní ọjọ́ ìbọ̀rẹ̀ náà. ọ̀rọ̀ nípa ilé ẹgbẹ́ àwọn ìjọba yìí ó tó tó tó lé ọ̀dọ̀ ìgbésí torí ẹ̀ka ní ìpínlẹ̀ kan tó ní ìlú ẹ̀rọ ìwòlẹ̀ èkejì bí bí ọ̀dà bí wà bí bí lẹ́yìn àjọ bóyá bí ọtí ìtùnú tàbí bí ọ̀rẹ́ àwọn alábẹ́lẹ́. àwọn ọmọ ẹ̀yin lẹ́ẹ̀ màlúù jù wá lọ kì í ṣèlú táwọn àmọ́ lọ sí bí bàbá olólà kan lẹ bá mọ ẹ̀yin lẹ mọ hospital lẹ bá mọ ẹ̀yin lẹ mọ àmọ́ àwa àmọ́ àlejò ni wá nílùú ọmọ ìlú ni wá àmọ́ àlejò ni wá lù. fa ṣùgbọ́n àwọn ń bọ̀ ìyàwó yẹn náà lè bọ́ ọmọ dà dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ kọjá gbogbo bá wọn náà bàbá náà sì lè bọ́ ọmọ dà bẹ́ẹ̀ kọ́sà máa ti gbé ọmọ la. lórí ẹni gbé wá kíni tuma ẹ pé ṣé ọkọ náà òun ti wá òun náà ti rìtáyà òṣìṣẹ́ òun náà ṣẹ́ òun náà lè lómi a ẹ gbọ́ béèrè wọn wọn ní obìnrin yẹn níyàwó gbogbo bí yẹn ti ti tó àbá pọ̀ sí ọkọ wa ń tọ̀ ọwọ́ alẹ́yìn ló ẹni ló ń gbé wa ó sì nà pàǹdàtẹ̀ tó òhúrú ẹni rẹ̀ tó gbé wa kó tètè máa gbọ́n nù yọ ọ̀ka láìpẹ́ nítorí kò sáǹfà nínú kí mùsùlùmí ọmọ bá kèfèrí gbé yàwó kèfèrí lẹ́ni tí ì bá kírun àbí kẹyìn náà mú lára rẹ̀ ilẹ̀ mú lára kàtá tí èkírun ní ìlú ọ̀fà ló ti lẹ́ni kẹ́tù pé àwọn ẹ̀yin náà irú ọmọ wọlé pépé ta ni bàbá ẹ̀ ta ni màmá ẹ̀ èyí náà ti pé àkànrófin lásán náà ìyẹn náà bá dà lù rárá o ta ni bàbá ta ni màmá rẹ̀ ẹ gbọ́dọ̀ wù bẹ́ẹ̀ tọ́ba wa padà hàn ìpè wà kàtà bá mi kí o ní kírun kí ni tí mo gbọ́ ìjọpọ̀ tí mo gbọ́ ìjọpọ̀ náà ní fẹ́ kọ́ lẹ́yìn. kọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ ẹ ọkọ̀ mi lẹ́nu tó kò tí ọmọ mi kì ṣe ń lé yìí ọlọ́mọdé rí bá mi jẹ ọmọ àwọn ọmọ ìwé tí ì kí náà ti torí ẹ̀ pọ̀ ìwú yàgbọ́n lọ́mọ ara wọn bá pẹ́ jù lọ́dọ̀ ọdún yàgbọ́ àwọn náà ní kírun torí di níjẹsẹ bá ti kọ ọ lẹ ìyàwó méjèèjì ọ wọlé sódà yóò fi mọ lọpọlọ rẹ pé kò sọnà àti padà mọ kíkọ lẹ kan ní kẹkọ o ẹnà ọkọ mẹ́ta o torí bọ yíyá wèrè rẹ ọmọ náà tẹ bá ti kọ lẹ kíkọ lẹ kan ah, ó lóun ó ti bẹ ó ti ti bẹ nígbà tí wọn bá wà kí n bá wọn ṣàtúnṣe ẹ ti fàyà àtúnṣe lẹ́nu o so máa wá pè é bá wọn gbàgbé pé ah ní ìsàdédé pé mo kọ́ àní kìí ṣe mùsùlùmí ni à àti àwùlà sọ àwọn kọ́ á ní lẹ́yìn ekírun so bàbá màmá yẹn àwọn wà láǹfààní àti gbàtọ́ sí sòdodo ọ̀rọ̀ kó tó padà délé ìyàwó méjì ti gbà yìí senior di junior ó ti di third ètò ìsìn nàmbà one ṣe eléyìí yẹn yóò délé yín tó. nígbà tí àwọn kan bá ń kírun ẹ wà á ní tètè gbà kọ́ padà o àwọn eléyìí ó ti pẹ bí oṣù kan méje ọdún kan wọn náà ti rán lẹ̀ ti sálẹ̀ yàrá ìlà ọba fẹ padà ó lè padà bá kó burú báyìí ní kíni rí gan. ẹyin tó ń tẹ̀lé ńlá sẹ́yìn máa ti gbìyànjú tí ń gbèsè túláàsì dáadáa ti sè ní ọlọ́run sọ pé má àlẹ́ ló máa ń ṣe ní ẹ̀mí ìṣẹ̀bí àbàyè bá wílẹ̀ fún yín lórí ẹni tí ń ṣe dáadáa dáadáa lẹ́yìn bẹ́ẹ̀ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni màmá rẹ̀ sì ní òun ọ̀fà yé léyìn lẹ̀ òun tó fẹ́ kọ́ mọ̀ òun ti lọ mọ̀ òun ti kó burú níta ẹ bá fẹ́ ṣe fúláyín ṣe ẹmọ fúláyín ṣe ẹ bá fẹ́ ṣe dáadáa fún yẹn ó lòun fẹ́ dáadáa ẹ dákun fẹ́ láti ẹ̀ ní tú láti àyàfi gbadé pé ọmọ òrùka yẹn ọkàn yẹn gbàgbà débi pé ilẹ̀ kù fún bíi bàbá bọ́yọ̀ mẹ́gbà yẹn wọn máa búrò yín ni ẹ gbọ́dọ̀ jọ ọ̀rọ̀ ọmọ rẹ ó borí ti yín lókun àti wọn kọ náà tọtọ lẹ ń darí ọmọ sí. olówó tó ti tọ wọn tó bá tọ wọn tán àwọn ọmọ padà sílé bàbá wọn àbẹ́rẹ́ màbẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn ní ń ba tọmọ wọn jẹ́ láì mọ̀ torí pé ìkẹ́ àánú rọrùn ìdí tó fi dáànù rọ ni pé kì í jẹ́ ó dáa fáwọn ọmọ ń báyà wàhálà ni máa padà dà fáwọn ọmọ àwọn máa yọ tó bá dàgbà irun wọn sábà tẹgbẹ́ ẹ rí pé ìyá náà ni máa sábà fàyọ fọmọ fún tó bá ti wá dára tán kò ní í ṣe gbà mọ́ àkọ́kọ́ ẹni tó sì máa ń ṣépè fún lórí pé kò wúlò náà nìyá wọn torí délé ẹ̀yin ìgbìyànjú tí tọ́ba máa fún yín ṣe tọ́ba ti ṣe é ṣe tán àmọ́ àárí ọ̀rí ọ̀pọ̀ ẹni tó fi pé màmá nìkan lọ́tọ̀ tó fi tó fi tó fi tó fi dá fún ọ̀pọ̀ àfi kọ́kùnrin náà tún ràn wọ́n lọ́wọ́ náà. ìdá bá o ìdá o kékeré fẹ́ sí ni tẹ́lẹ̀ náà láti jọ́ tó ti tó ti jẹ́ pé kò kírun máa ó ti di kèfèrí ọkọ ngan la láì dájú nítorí pé ọ̀nà ọba ni wàhálà tó ń sèkú bẹ̀rẹ̀ sọmẹlì káwá fẹ́ràn ẹ di dìyàwó tó jẹ́ kẹfẹ́rì múnú lẹ́yìn ọkọ ngan la láì dájú ọ̀dọ̀ wa àwọn ọkọ. <laughs> àbókí ẹ̀fọ́ lẹ́yìn o àmọ́ tí àwọn ìbá di àkèké ọlọ́ọ̀bà kọ́sọ́ kù lé sísà wà ọlọ́ ọlọ́ọ̀ lẹ́yìn gbọ́dọ̀ di obìnrin kẹfẹ́ rí mú náà má lè tó o. kóòtù lẹ Yorùbá bá wò kóòtù àtà mùsùlùmí làwọn jáwé bá wò ìwé tó já yóò tún lẹ̀ pọ̀ mùsùlùmí làwọn lásán kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ mùsùlùmí wọn á gbé wá mọ́sálásí àyà náà torí kíkọ́ àtàìkọ́ ọ̀dọ́gba ìjẹ́wọ́ yàn ní kíkọ́ rẹ̀ náà. ṣùgbọ́n tó kọ́ máa ń fìyà jẹ obìnrin o àyè wà fófin ní Islam tó fi bọ́ ọkọ rẹ̀ dànù bí àpètù ìdààmú alẹ̀ mẹ́kẹ̀ẹ́sì ní kóòtù àwọn ah, ẹ̀ńtọ́jọ́ pátá ni wọ́n fi ń

wọn á ní àbúrò rẹ̀ ní ádára ọlọ́mọ ń sọ̀rọ̀ ẹ pé kọ́ padà lé kí ó. ọkọ ni pé tó bá gbẹ sọ kó pè ní kankan kó kọ rẹ ní báyìí àwọn fún kẹsì rẹ wọn sọ ìgbésí ázàrà yẹn tó kọ bàbá rẹ àbọkàn náà mọ̀lẹ́bí bàbá rẹ wà ń kó bàbá fún un ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ò ní túmọ̀ torí pé àkùránì ti sọ pé bàbá rẹ̀ ní azara ṣé ẹ̀yin wá lẹ̀ mà ní àbọ̀lọ̀ nítorí ẹ̀ ìgbà mi ọ̀rọ̀ àwọn tẹ̀sí kìí ṣe nǹkan tẹ̀ lè máa fi jọ́ọ̀jì nípa àkùránì òun ní fáìnàlì ọlọ́run pé bàbá rẹ̀ ní azara tí ì bá ti bàbá rẹ̀ táwa bá ní bàbá rẹ̀ ní bọ́lọ̀ ṣe pé ọ̀dájú wà nítorí ìyájọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìwọ́tọ̀ sọ pé alukurani ọ̀pàrọ̀ ọ̀tọ̀ ló kọ bàbá rẹ̀ ìwọ́ lọ mẹ́rin wá ìṣe bẹ́ẹ̀ ọwọ́ ga o. sábà ṣe. àpèjúwe la ṣe. nínú kìnnì. àìsọ̀rọ̀ wèrè ní wèrè ọlọ́run àbúrò ní kọ́ ọ̀dẹ̀rẹ̀ kalẹ̀ bó bá ló ń kọ́ ìyàwó ń tanra rẹ̀ kò níyàwó ìyàwó ní ojókòó ti tẹ́lẹ̀ àbí òye wa sọ̀rọ̀ dídìrín ọlọ́pọlọ kìí sí pé pọ̀lọpọlọ àmọ́ ọpọlọ rẹ̀ kò kò ṣáà. kò mìíní pé wéèrè ni ẹ̀ma tí Yorùbá ń pè ní díndín ẹ̀ ẹ lọ dictionary Yorùbá náà náà kò sí ní ọgbọ́rọ́ ń bẹ̀ àmọ́ ló kún ìgbà dáadé bá kún lé yín dé òsín lé yín ẹ ló kún lé ẹ jẹ́ pé rọ́ọ̀lẹ̀ ń pa ìsìláàmù paramọ́rọ́. náà àwọn obìnrin ṣé ó ụkọ jẹ́ ọkọ̀ ọkọ̀ ìdáhùn sọ kò gbọ́dọ̀ jókòó ọkọ ìṣe bàbá ọkọ bàbá rẹ̀ náà máa ọkọ pínpín na àbí tọ́ba yẹ pé sọ pé lágbájá ìyàwó lágbájá gbogbo ẹ tó bá gbẹ yín náà sọ bẹ́ẹ̀ yorùbá lágbájá ìyàwó lágbájá. yọ ah, kọ́ bá pé yorùbá ló fẹ́ kọ́ ẹ sọ pé ìyá àfin lágbájá àmọ́ lágbájá pẹ̀lú lágbájá lágbájá àwọ̀ bàbá nù bó lọ kó tó a di bàbá tó tó máa bá sùn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تفرماتنا